mo ti rẹ́ni kejì mi ẹni bí ọkàn mi mo fẹ́ rajo ìfẹ́ kò fà mí lọ́wọ́ dání kọ́kọ́ ìfẹ́ gbé wa lọ. I will never go without you. Èkùrọ́ ṣáni àlábàkú ẹ̀wà mi ò ní fi ẹ́ sílẹ̀ mọ́ rárá ẹ wo orin nìyẹn fún gbogbo èèyàn lólùfẹ́ tẹ́ ti darapọ̀ mọ́ mi léni orí ètò ilé aláyọ̀ náà ni mo wà lórí Orísun tẹlifíṣàn tiwa ṣẹlẹ wà ìdílé aláyọ̀ tèmi tá a jọjọ wọlé lẹ́ẹ̀kan mo ti gbé àga fún wọn wọ́n ti jókòó wọ́n ti fẹ̀yìntì ẹ kúkú mọ̀ ìpè ojú wọn ó gúnrégé ó rẹwà ẹ káàbọ̀ ẹ kú kalẹ̀ lẹ́ẹ̀kan sí ẹ ṣe gan-an àkì. ẹ ṣeun ẹyin o ẹ ti rí ojú àwọn ìdílé aláyọ̀ mi báyìí ẹ rí wọn nígbà tí wọ́n jó wọlé lẹ́ẹ̀kan náà bọ́dà mi ẹ bá mi dárúkọ ìdílé tiyín fún àwọn aráalé. tọ a kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá nílé ojú tẹ́ fi ń wò wá ojú yẹn ò ní fọ́ lágbára Ọlọ́run orúkọ tiwa ni mm. ìdílé Babájídé Ọbáfẹ́mi. Mm babájídé ọbáfẹ́mi ní tiẹ̀ láìkí àwọn ọkùnrin dáadáa ń gbàǹbá ní ẹ dárúkọ ìdílé yín fáwọn aráàlú ìdílé wa ní babájídé ọbáfẹ́mi wọ́n ti gbàgbé pé àwọn bíi méjì ni wọ́n jókòó lórí ìjókòó ah kí ló tẹ̀yìn ọkùnrin máa ń ṣe báyìí ná ẹ gbà tí bá nu káfílẹ̀ bẹ́ẹ̀ kó wà bẹ́ẹ̀ ẹ ó dà wọ́n ti ní àfilẹ̀ bẹ́ẹ̀ kó wà bẹ́ẹ̀. ẹ mọ̀ pé báíbù náà sọ pé tí ọkùnrin àti obìnrin á fi bàbá àti màmá wọn lẹ̀ wọn á darapọ̀ láti bẹ ẹyọkan bẹ ẹyọkan lé wa. ẹ ṣe ẹ ṣe ẹ o àwọn ni ẹni àkọ́kọ́ tó máa kọ́kọ́ ṣàlàyé fún mi lórí ètò ilé aláyọ̀ láti jòrè ìdí tí àwọn ọkùnrin fi máa ń sọ pé orúkọ wa ni Eh, Babájídé Ọbáfẹ́mi òní sọ pé orúkọ wa ni Babájídé Bùsáyọ̀ Ọbáfẹ́mi ah <laughs> ee eh, eh, eh, bọ́dà mi ẹ ṣe Eh, bí eh, àwọn ìwé mímọ́ wọ́n máa ń sọ̀rọ̀ kan wá ní ohunkóhun tí Ọlọ́run bá ti so pọ̀ kẹ́nikẹ́ni kó má ṣe ṣe kíni kó má ṣe yà wọ́n eh, ẹ jẹ́ wà bẹ́ẹ̀ káfílẹ̀ bẹ́ẹ̀ ẹ ẹ mo rí ẹlẹ́yinjú ẹ̀gẹ́ àpọ́nbẹ́pọ̀ rẹ òrékelẹ́wà tiwa ah, bọ́dà mi ẹ mójú lọ́jà o ṣé kí n sọ pé kẹ ṣọ́ọ̀bù náà kù. Ah. <laughs> ó ga ó ga ó ga bó lẹ ti pàdé sísítà mi tí wọ́n fàì tí wọ́n jókòó tì í. mo apàdé ní ilé ẹ̀kọ́ gíga hmm. Kogi State University hmm. nígbà tí mo tẹ̀síwájú nípa kíka ẹ̀kọ́ eh, eh, ìwé gíga ní ti yunifásitì ní yunifásitì pàdé ní Kogi State University bóbìnrin ṣe wá pọ̀ tó ní Kogi University Kogi yìí hùn ah ah tó fi wá jẹ́ sísítà mi ní ẹ̀mú báwo ni ìrìn àjò yẹn báwo ló ṣe bẹ̀rẹ̀ ká sáré gbọ́ díẹ̀ bẹ́ẹ̀ ní kan. graduate mass communication lèmi hmm. and um, mo ti fìgbà kan ṣe iṣẹ́ díẹ̀ pẹ̀lú iléeṣẹ́ mainframe hmm. kí n tó wá lọ sí ọ̀dọ̀ ọ̀gá mi tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ porúkọ wọn hmm. Yẹmí Ṣódìmú. Hmm. àwọn bá mi mọ eh, so èmi náà fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ yín. <laughs> mo gẹ́gẹ́ bí eh, ọkùnrin ẹyọ kan ṣoṣo tí màmá mi bí màmá hmm. mi bímọ mẹ́rin bọ̀ èmi nìkan ni ọkùnrin hmm. láti ilẹ̀ wá ni ìyá mi ti máa ń tẹnu mọ́ pé òun fẹ́ kí n lọ sí ilé ìwé yunifásitì hmm. eh, so bọ̀ mo wá admission díẹ̀ mi ò tètè rí láyé ìgbà yẹn mọ̀ pé yàn àti ẹ̀kọ́kọ́ ṣe wáyé kì bí ah, méjì mẹ́ta náà ẹtújáwọn ẹtújáwọn eh, lóríṣiríṣi gbogbo ẹ̀ ṣá so <laughs> eventually mo re admission sí ilé polytechnic kan ní apá ọ̀ṣun ìgbà tí mo ṣe tán ni mo wá ṣiṣẹ́ díẹ̀ mo wá ṣe IT lẹ́kọ̀ọ́ mo tún wá mhm. ṣiṣẹ́ díẹ̀ so lẹ́yìn ìyẹn mo sì ń ṣe jam mo sì mhm. fẹ́ kí nǹkan tí màmá mi sọ yẹn kó ṣe lójú ayé wọn so mo wá rí admission sí Kogi State University hmm. after a long while. Hmm so gba tí mo wá rí admission after a year tí mo rí admission náà ni. oya ma tán sí ìbéèrè ó wa better báyìí. ẹ ẹ fìyẹn sílẹ̀ i will give you another question ìbéèrè kejì lélẹ́yìí wọ́n ní kẹ́ ẹ ṣe àkàwé ara yín ọkọ yín náà ṣe àkàwé ara wọn lẹ́ẹ̀kan ṣùgbọ́n ọ̀nà ọ̀tọ̀ lẹ́yìn fẹ́ fi ṣàkàwé ara yín ṣé ẹ èèyàn tó simple nínú gbogbo nǹkan àbí èèyàn tó fẹ́ràn láti máa ṣe gbogbo nǹkan ní àwọn olóyìnbó á ní luxury èèyàn tó like luxury àbí ẹ jẹ́ simple person ẹ ṣàkàwé ara yín ní ẹyọ kan bóyá simple tàbí ẹ fẹ́ràn luxury life ẹ ṣeun ìbéèrè ẹ̀kẹta. E tó ṣèkejì lélẹ́yìn wọ́n ní kí ni ohun kan tẹ́ ẹ máa ń ṣe nínú ilé tẹ́ ẹ lè ṣe fún hours láì dáwọ́ dúró bóyá oorun ni o bóyá nofẹ̀l ni o bóyá fíìmù ni o bóyá oúnjẹ ni o nǹkan ẹyọ tẹ́ ẹ fẹ́ràn láti máa ṣe nínú ilé tẹ́ ẹ lè ṣe fún ọ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ wákàtí láì dáwọ́ dúró. ìbéèrè eléyìí tí màá wá fi parí ẹ̀ alákọ̀ọ́kọ́ tí mo ní mo yọ kúrò yẹn kí ni sáìsì ṣẹ́ẹ̀tì tí ọkọ yín máa ń wọ̀ sáìsì ṣẹ́ẹ̀tì ọkọ yín. Mm. ẹkọ kọ́ kó hàn dáadáa ẹ bá ń tún kọ n ò rí bẹ́ẹ̀ ẹ tún kọ ẹ kàn ṣáà kọ ẹ sí ẹgbẹ́ ẹ ṣeun ẹ bá ń gbé wá tẹ bá ti kọ tán. fẹ́ bá mi kọ amẹ́ríkà sí ó dà ẹ ṣeun mo dúpẹ́ ó yá bọ́dà mi ẹ bá mi yọ ìbòjú tẹ̀ ìbòjú. káàbọ̀ padà sórí ètò ilé aláyọ̀ ilé aláyọ̀ lètò ètò nílé aláyọ̀ ṣé dáadáa lẹ dé. Ah. <laughs> mo béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ àwọn ìyàwó yín nígbà tẹ̀ yẹra fún wa díẹ̀ wọ́n ní irú èèyàn wo ni ìyàwó yín jẹ́ ṣé ìyàwó yín jẹ́ èèyàn tí ó jẹ́ pé wọ́n simple àbí wọ́n máa ń fẹ́ràn luxury things ah wọ́n fẹ́ràn luxurious. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ṣe ti rí wọn gan tán jókòó lórí ìjókòó ẹ̀ tí wọ́n pé àwọn eléyìí àwọn eléyìí wọ́n fine gan ọkọ̀ luxury hmm, ó dáa ó dáa ìbéèrè lẹ́ẹ̀kejì lélẹ́ẹ̀ wọ́n ní kí ni ohun kan tí wọ́n fẹ́ràn láti máa ṣe fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí láì dáwọ́ dúró rárá rárá ah ó pín sọ́nà méjì. ẹ ọ̀ya alákọ̀ọ́kọ́ <laughs> kí n mọ̀ mọ̀. ok ó máa ń sùn dáadáa. ẹ sísá mi lè sùn fún three hours non-stop. ó máa ń sùn dáadáa mhm. ó dẹ̀ máa ń ó lè wo fíìmù dáadáa. wọ́n lè wo fíìmù dáadáa ẹ ti ṣe sísá mi kọ cooking Eh. sísítà mi fẹ́ràn láti máa dáná fún yín tó pọ̀ lóòótọ́ ni ẹ̀yin lè ṣì yẹn mo bẹ ẹlẹ́ẹ̀kẹta mo ní kí size shirt tẹ̀yìn máa ń wọ̀ shirt ti gangan. ó tún pín sọ́nà méjì i think um, mm. mo rò pé double xl. double xl. or seventeen and a half. Ah, ah ó ga o <laughs> ẹ bá pàtẹ́wọ́ ẹ pàtẹ́wọ́ ẹ pàtẹ́wọ́ wọ́n gbà tán wọ́n gbà yanyan seventeen and a half òun lọ́kọ́kọ́ si síbí báyìí wọ́n tún wá kọ double xl. Hmm ẹ wo àsìkò mi ti sáré ẹ jẹ́ ẹ sáré ṣèlérí níwájú ilé ẹjọ́ tà wá ẹ sísà mi bá ń kọjú sí bọ́dà mi jàre hmm. ẹ bá ń sọ fún wọn pé nítorí pé ẹ mọ̀ mí tán dáadáa. torí pé ẹ mọ̀ mí tán dáadáa. lálẹ́ ìní yìí lálẹ́ ni. ẹ irú oúnjẹ wo ni bọ́dà mi fẹ́ràn jù. Um, catfish stew àti uh, ah! rice. àti rice <laughs> catfish stew àti rice mo mọ̀ ọ́ lálẹ́ yìí. okay catfish stew àti rice mo máa sè lálẹ́ yìí. ṣe láìkí ẹ bẹ́ẹ̀. ó wà pàdé. ó yá ẹ ẹ ó tẹ̀ ti dà bẹ́ẹ̀ mm. ó yá bọ́dà mi ẹ̀yin náà ẹ bá mi sọ fún wọn pé nítorí pé o mọ̀ mi tán dáadáa. torí pé o mọ̀ mi tán dáadáa. ó pín ṣẹ̀kì lélẹ̀ kí lẹ́yìn fẹ́. Oh. Ah ah kọ́ o èyí máa jẹ cash fish lálẹ́ yìí o sísá mi náà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀hún ṣèk ni mo fún yín yìí o oh, kí fẹ́. Mm, yogurt. ah ah sísá mi fò áàdì mi níbi tí àwọn àwọn àwọn obìnrin ti máa ń bèrè mọ́tò lórí ètò yìí tọkọ wọ́n dẹ̀ máa ṣe fún wọn ẹ̀yin ní yogurt lẹ fẹ́ ah ti fò bẹ̀rẹ̀ kọ́ mi ebe gọ́ọ̀tù tẹ máa rà fúnra yín lọ́nà lé ṣinṣinṣin mm, mm, mm. ó yá kílẹ̀ fẹ́ kílẹ̀ fẹ́ ok o ma credit account mi. good good mo ma èmi o mo ma bere o Ema se. ṣe kí olúwa kó ràn mí o àṣẹ ẹ̀bùn ó ga jù ó alaya lójú pé ẹ lórí ètò a lè rí ẹ̀kọ́ ẹ̀yọkọ̀ tàbí mo máa ń fún wa tó ni ká máa fi ojú sí àwọn nǹkan pẹ́pẹ̀pẹ́ ẹ̀ nínú ìgbéyàwó wa eléyàá mú kí ìfẹ́ kó túbọ̀ máa gbilẹ̀ kó máa gbèrú sí i. mò ń bọ̀ ẹyẹ kí n dé òkè lọ́hùn nígbà tí màá bá fi padà dé màá bọ́ sí abala tẹ̀ tí ń dúró dé abala eré ìfẹ́ ẹ kú kalẹ̀ ẹ má ti lọ síbi kan. ẹyà ẹ ẹmú kan ẹmú kan ẹ kàn rọra mú ẹ ẹ ṣeun. bọ́dà mi ní àwọn ò ní nífẹ̀ẹ́ obìnrin míì mm-hmm. <laughs> mm. gbogbo nǹkan tó jẹ́ all of you mm. belongs to me gbogbo nǹkan tó jẹ́ ìwọ ó jẹ́ tèmi. tó bá ti gbà kẹsàn ṣọ́ ti gbà. Mm, wọ́n ti gbà ká fún wa kárí. <laughs> máa fi gbogbo nǹkan tẹ́ Ọlọ́run wọ́n fún yín ní seventy ẹ̀ gbà tán ẹ̀ try ọ̀ try ẹ o ẹ mú wa ẹ bọ́dà mi nígbà tẹ́yìn wá gbọ́ tí sísà mi ní àwọn máa fi gbogbo nǹkan tẹ́yìn lọ́rùn pẹ̀lú akẹ́ bá mi sílẹ̀ pẹ̀lú kéèsì okay. ọyà ẹ bá mi sílẹ̀ kiss ni mo máa fẹ́ <laughs> ah. ṣe ẹ gbọ́. Eh, ah. ẹ ẹ ta bá bẹ̀rẹ̀ ah. ẹ bẹ̀rẹ̀ ẹ ya ẹ ẹ rẹ́ǹtì ìyàwó wa bí ìyàwó yín lẹ gbé wá ẹ eh, níṣẹ́jú kan sísítà mi eh, ẹ bá mi súnmọ́ bọ́dà mi kẹ́ wá bá mi dúpẹ́ ẹ kàn rọra súnmọ́ wọn náà ní díẹ̀ náà ni ẹ eh, ẹ ẹ bá mi wọnú ẹyin ojú wọn kẹ́ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn wọ́n ṣe ti ń tọ́jú yín láti bí ọdún mẹ́rìndínlógún àtẹ̀yìn àtàwọn ọmọ kẹ́ bá mi ṣàdúrà fún wọn kí n wá wò bóyá wọn wà ní fíkìsì tí nísìn ó yáyá níṣẹ́jú kan. mo dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín gan-an bẹ́ẹ̀ ṣe ń tọ́jú mi bẹ́ẹ̀ ṣe ń tọ́jú àwọn ọmọ tẹ́ jẹ́ ká mọ ìnira hmm. rárá àdúrà mi fún yín ni wípé hmm. ẹ máa rí ṣe. Amen. Uh, God will honor you. Amen. And make your ways prosperous. Amen. Ẹni ẹni ṣẹ́kù mọ́ wa lójú. Àmín o lórúkọ Jésù. Ṣoko gbogbo nǹkan tẹ́ bá ní ìdàtí tọ́jú wa Ọlọ́run máa fún yín. Àmín àmín. Bọ́dà mi orí yín ò tí wù. Ó yá kìsì kìsì kìsì straight. Mi ìfẹ́ gbẹ̀nu. Mm-hmm, ẹ ṣe ẹ ṣeun ẹ ṣeun ó ga jù lénìí lórí ètò. Mm-hmm eh ee eh. èmi gan mò ń gbádùn àwọn ìdílé aláyọ̀ tèmi ẹ̀yin kọ́ <laughs> ẹ̀yin náà kiss <laughs> daddy èwo ni gan ẹ kiss daddy jẹ́ ò lè ti kiss wọn gbẹ̀yìn pàápàá <laughs> ẹ wo ẹ a rí ẹ̀bùn kékeré yìí gbà láti lè ṣe Splendor Cakes wọ́n ní ká fún yín wọ́n ní ẹ ṣé ẹ kú dìde ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ilé iṣẹ́ Splendor Cakes. Um, ẹ ṣé o ilé iṣẹ́ Splendor Cakes. Uh, first gift ọdún kẹwàá tá a ti ṣe marriage mi so ẹ̀yin lẹ kọ́kọ́ fún wa ní cake next week ló máa pé ọdún mẹ́wàá lágbára ọlọ́run ẹ máa máa rí ṣe sí iléeṣẹ́ yín ò ní jóná ànífẹ́ yín kù láwùjọ òkè òkè lọ́wọ́ yín àmà lọ ẹ ṣé. ẹ sísá mi ẹ̀yin ẹdẹ bá mi fi ohùn yín tó ń sìn yẹn ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Orísun tẹlifíṣàn tí wọ́n gbà yín lálejò lẹ́nu. ẹ ṣé gan-an iléeṣẹ́ ah, Orísun iléeṣẹ́ Orísun àdúpẹ́ mm. lọ́wọ́ yín <laughs> eh, iléeṣẹ́ yín ò ní jóná àmín o ẹ máa rí ṣe. àmín àmín ṣé tí wọ́n ti wá pè yín wá sórí ètò lọ́jọ́ mi ṣe máa dá mi lóhùn báyìí. bẹ́ẹ̀ ni màmá o. ẹ ṣe gan ni mo dúpẹ́ <laughs> ẹ ẹ dá mi lójú pé a ti rí ẹyọ kan tàbí méjì mú lẹ́ni ilé aláyọ̀ lẹ́tọ̀ ètò nílé aláyọ̀ ẹ kí n máa dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn lọ́wọ́ bọ́tìnì mi pátápátá ìṣe jù wọ́n bó ṣe ń yí sọ́ọ̀tún ló yí sósì mo rí ẹ ìṣègòkè ìṣègbèǹga ìṣètòsìn ọ̀gá àmọ́ ọ̀gá mi olóòtú ètò ilé aláyọ̀ ìṣe ìṣògo mo kí ẹ tẹ̀ṣọ́ tẹ̀ṣọ́ mo kí gbogbo ènìyàn pátápátá tí wọ́n ti. darapọ̀ mọ́ mi lénìí tàjọ ṣètò orúkọ tèmi ò tí yí padà Ọlá Ọ̀nàbàjọ ni mò ń jẹ́ ìyá gbogbo ìfẹ́ tí yín pátápátá ẹ gbé gbogbo ìpolówó ọjà yín wá fún mi kí n bá yín polówó ẹ̀ kájẹ́ kó gbogbo àyín ṣan ẹ pè mí sórí zero eight zero five nine three nine nine three one zero gbogbo yín tẹ́ fẹ́ gbé ìpolówó ọjà fún mi ni ẹ pè mí màá dá yín lò mo níwà lọ́wọ́dẹ ọ̀sẹ̀ tó ń bọ̀ tí màá tún pàdé yín ẹ jẹ́ kí ìfẹ́ kó ṣe kí kó máa swim nínú ilé yín ẹ pé mi láìkẹ́ máa jà ẹ o kí fẹ́ kó wá sí mi nílé yín ká pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ó dàbọ̀ ó dìgbà kan náà bye.